قال عليه الصلاة والسلام حديث قلبي قبل هذا اليوم إن شاء الله 还有很多，还有好多，这样。 வந்தது அப்புறம் இது நாங்கள் உங்களை மாதிரி ஒரு மொழியிலும் ஆகலை இது நாங்கள் இது நம்ம

أمرها ومن تطلق من الجواب كما تبين والذين يؤمنون إلى الله ini kemana kan? Yang cuma dulu kita nanti nanti dua di pagi lagi, dua di pagi Allah ayat nobody means you trust the person who loves you. And you want to give me a thank you, but start someone who is interested in your insurance. Only if you are from my youth, you can ਉਹ ਬਚਾ ਲੈਂਦੇ ਨੇ ਇਹ ਸਿੱਧਾ ਜਿਹੜੇ ਨੇ ਉਹ ਉਹ ਆ ਵੀ ਉਹ ਕੋਈ ਨਹੀਂ ਸੁਭਾਨ ਕੋਈ ਨਹੀਂ ਨਵਾਹਾ ਕੁਝ ਵਾਹਾ ਜੀ ਬਦੁਨਹਾ ਨੀ ਆਪਣਾ ਜੀ ਉਹ ਇਸ ਰਾਹੇ ਦੇ ਜਿਹੜੇ ਕੰਮ ਆਵਾਜ਼ ਦੇ ਵੀਡੀਓ ਰਿਕਾਰਡ ਕਰੋ ਕਲਾਂ ਦੇ ਕੰਮ pé bàbá rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìgbà á ní máa tẹ́ ọdún bọ́ọ̀lù fún ilé ìfọ̀ rẹ̀. ẹ wà pé àdúgbò pé àyíkú máa ń sáré ẹ̀ èmi hà ó lọ́wọ́ ní aláǹdọ̀lọ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìfọ̀ rẹ̀. yóò tó wá sí ìpínlẹ̀ fún mi nígbà tó ti àdéhùn ọ̀gbìn قبلهم قبلهم قبلهم قبلهم قبلهم بعدهم بعدهم حديث نوع يوم الانهاء الانهاء يوم سجنة ما حاكمك يوم Bagaimana Allah mengabaikan gbàgbé àbúrò ẹgbẹ́ mi pé nípa tó parí ìdáhùn lọ fún ìṣe ìdáhùn mi ló padà wáyé fẹ́ lọ sí ìdáhùn ìṣe ìdáhùn. ní ilé dúró yìí ṣe nípa ojú máa bọ̀. ọkọ̀ yìí débi pé mi ìgbé kọ́ ìwọ́n tó pè é lórí kókó máa ń pọ̀ ìgbà ìjọ mi ìjọba parí ìgbà fún wa yìí ìmọ̀ ìlà ẹ̀. mo kà mọ̀ pé báàgì ń pẹ́ òtún màtíríà tó ń fún mi mọ́ tó lè ṣe déédéé. إلا أن هو الله لك بلان كما يجي بلغة من أبيون وعجيب والله والله لا عجيب بارك الله بلان كما يجي بلغة من أبيون بلان كما يجي بلغة من أبيون تركوا طيبا ألا تعلم هذه الفطرة بركة الله أما جرم يتاوى البركة جوارك الله كما هو البركة من غير جوارك lẹ́nu àti tó kù yìí wọ́n tẹ́kọ̀ọ́ tó dáàbò ìjà tó dáàbò kan tó dáàbò kan ní. But also the community really mentioned, they also really mentioned that on the world. They want to be know what to do. Ẹyẹ kò máa ń ya wúwo ya fún mi lẹ́sìn mi yìí. Nínú wa ní ìlú pé ọlọ́run kò ṣe àgbá kan.

Kalau apa yang diri itu apa yang tak berbuka apa? Apa nak lagi dari mana? Berbuka mana? Berbuka apa? Bukan buang yang boleh. هذا هذا الولد آية آية Allah itu kan semua kalau itu kan yang gue pikiran ke Abu Surah lah oleh kan Bukhari yang cerah kalau kita. So untuk supaya saya itu pasti di bawah itu di dalam satu supaya ẹ bá ti kó parí gbogbo ẹ kí ẹ ti gbèrè ti parí kálẹ̀ lè dáhùn ìtàkọ́ ìrọ̀lẹ́ nẹ́tọ̀ nẹ́tọ̀ nẹ́tọ̀ yóò kan yẹ kí àwùjọ wọn lójú káti ẹ̀ dáhùn èyí ló di ilé ẹ̀ pé ó jẹ́ kùránì kùránì yìí And you can get in and look it up. I'm going to take you into the area. And we can have a word of God. So, oh, you can do it you. Tell me, Mama. Olu ti gbọ́n gba ọmọ kala wáyé tó a ma ta tó o ma ti yí ká yíwá wéyí ní mọ́lẹ́nu. nǹkan ní ìsìn ìlú wa bóyá ìtajà ọlọ́run ti jẹ àjọyọ̀. tó àwọn yóò tó gbà ìṣàwà pé ọlọ́run bá wò yẹ ọlọ́run bá yóò bá wa jẹ́ kí wọ́n mà là mình, đâu có lòótọ́ tó sọ yóò má àdáwò yìí lọ́wọ́ tẹ́lẹ̀ fún abẹ́rù ìjà bàbá yìí pé ọ̀rọ̀ náà lé wéléwé máa yá yá dá máa ń gbé. Tolú wá sọ̀rọ̀ fún mi náà wọ́n yé ọ̀nà ọ̀la pé àti pé ìwà àgbà kí ni ọba gbàgbọ́ kí ni ọba ọ̀la ọ̀la yìí. Ìrẹsọ̀rọ̀ àwọn tó ń wọ̀ ní ìlú. àwọn tó ń lọ lórí èyí tó wà tó wà nínú owó yìí ni wọn kàwá ìgbà ó dàbí àwọn ọmọdé ìgbà ó ní wọn sọ yìí bàbá yìí lẹ́yìn èyí wọn gba ẹgbẹ́ ìṣẹ́ra ó sì wọ́n láwọn owó ìlera nígbà tó ń gbé àwọn ìlera ẹni bá bá bá ti ṣe fún ìṣàlẹ̀ ìmọ̀ wọn ṣùgbọ́n náà ní ìyá ìṣẹ́ ìṣẹ́ oúnjẹ àgbàdo صلى الله وبارك في هذا الولد وبارك في اولادنا جميعا وبالفضل ايضا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة يقول الله عز وجل اللهم أكبر من سورة العمد سورة من أهم سور القرآن دالة على التهديد تهذيب المشركين المستهزئين بدين الله وبالمسلمين السلفيين المسلمين يعني الحاقا سورة إيوانا وسورة ثم أن الله عز وجل يهددهم اللهم أنت وبوابهم مشركون قال بعض المفسرين أن هذه السورة نزلت في أناس مخصوصين سورة يتوقع لنفع أمنيكا بخصوصيتهم مثل الوليد بن المغيرة وأمية بن خلف وغيره أو غيرهم من المشركين من أهل الثروة àwọn tí wọ́n lọ́lá láyé àná ní kí ọlá yẹn wá wọ ọkàn wọn láti rí pé àwọn ìgbàlá jù lọ́lá. wọ́n lọ bu wọ́n tó wọ́n yìí láti màlí hàn kí ló ní ọlọ́run dà náà yìí àwọn lówó àtúnláfẹ́ wọ́n yẹ sáàjì kú lẹ́yìn ọ̀sùn ìlà yẹ̀yẹ́ ni wọ́n bá rẹ́ bí bí òṣìṣẹ́ àjùmọ̀ lẹ́yìn ọ̀sùn ìlà wọ́n bá mùsùlùmí fi ẹlẹ́yìn wọ́n yin ẹnu sí wọn wọ́n yin ojú sí wọn wọ́n ti fọ́ nípa wọ́n ti fọ́ lẹ́yìn wọn. wọ́n mọ̀ nípa àtijọ́ wọn débi pé ẹ̀rú máa wá wá ojú máa ti àwọn ilé àti ìṣe kẹkẹ kó wọ́n fọ́ àti ẹ̀yẹ ọlọ́run wáyé ní ìlú ìlú máa lẹ́sùn lọ́wọ́. ويل لكل همزة لمزة الله سبحانه وتعالى يهددهم ọlọ́run máa ń sọ tí ó padà ṣẹlẹ̀ sí wọn. ọlọ́run á bẹ̀rẹ̀ dèmọ́kírátì ìwà ìlú alàkóyè mọ̀kànlá ànáwó àdábọ̀ wáyé kọ́. ìpè a ìyàwó ìdẹ́yìn o. wáyé yóò fi yóò fún mazá kiri mazá ẹ̀jìyà o. wáyé yóò máa ní kúlì ní mazá ní mazá abájọpọ̀ pé ó kàn sí sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn wọn níbi jàálà wọn lọ́wọ́ àmàtà lè gbé ìlú ní ẹ̀dá nínú ìlú mùsùlùmí wọ̀ ìlú mu alẹ́ yìí yìí nà ní mẹ́sì ẹ̀sọ́ pé pé àwọn ìlú mu bí nà náà ti bí nà ní mẹ́sì náà kàlí ìdílé bí nà láàbà ó mọ ní ìsìn sọ̀rọ̀ ilé ìfẹ́ wọn bàjẹ́ òun kò sí ìlẹ́sùn òun ọlọ́run fún ìdẹ́bi wípé ojú irú náà ni ó lò wá tó fi sọ̀rọ̀ ilé ìdílé àwọn wọn ti bàjẹ́. ọlọ́run ti di ọlọ́run máa bá lórí bẹ́ẹ̀. wáyé mi ní kúlù owó máa dá kiri máa dá. ويل لكل همزة لمزة ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ní wà báyìí àtàbọ̀ lòun máa ashabu àlùfíìzà wọ̀túkìrì ẹgbẹ́ mùsùlùmí yá èèmọ̀ ṣe rí ẹ̀rù wò ní lárí kankan ó yẹ kó yẹ lọ́dọ̀ bìbí ìgò pẹ́rẹ́ ó lẹ́sìn ìwò òní ó ń sin lọ́wọ́ ága kọ́ irun fi lóru eléyìí dìde lóru wò ní kankan ọ̀rọ̀ yayé náà ló gbójú lé mi gbogbo oyè tó ló gba oyè ilé ayé náà ni oyè ilé ayé náà ni yóò kà lójú rẹ nígbà tá a wà nílé ìwé ẹnìkan kú ọ̀sáláyè ti ní UI mathematics mo ṣe yunifásitì ẹni yìí wá jẹ professor mathematics ní UI àwọn akọjá nípa wọn wọn kà gbogbo oyè gbà tó ti tán ṣe yìí ọmọ yìí kàkà mẹ́rin àmọ́ títí bá ti ń sọ̀rọ̀ nínú ayé ẹ̀yin mùsùlùmí ìlú náà lè sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó lè tún gùn gẹ́gẹ́ ní kílẹ̀mà wáyé nínú oyin húmazá ti lu mazá nà. wáyé lórí kúlì húmazá ti lu mazá. ọlọ́run ní gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ wípé ẹ̀ máa wáyé yìí àwọn èèyàn kiri yìí ẹ̀yà òṣèlú ẹ̀ wá. والمدن جبل من سورة النور شكلت في إخي عائشة إن الذين أما تقول أنت شيء الفاتحة بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم نعم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم ọlọ́run ní ẹ̀rí àwọn tí ń ní ọ̀rọ̀ bú kiri nípa àwọn ẹni rí nípa àwọn tí ẹ̀rù màbàjẹ́ pẹ̀lú wọn. ó sì bẹ́ẹ̀ tún mìíràn. ara yín náà ni wọn látàgbàgbó ìṣàkọ̀ọ̀dà ẹ má rò pé ah, aburú ti dé àwọn ilé dára lálẹ́ afẹ́ fi yọ ẹ̀gbẹ́ kò nú àwọn tó ṣe déédéé ni ìjẹ̀lbàlá yàtàbáyà ní mọ́kànlá ní ẹ̀lmọ́nàfẹ́ sádàwò bá dé lẹ́tọ́ tó déédéé máa hàn nítorí wà lọ́kàn ó jáde sádàwò bá dé sádàwò bá dé ìgbé tó wà lọ́kàn ó lé kí jáde gbogbo ìran yóò máa rẹ́rìn-ín hàn àmọ́ tàdáwò bá dé èèyàn díẹ̀ ní èèyàn ọjà láìláì ní ìlẹ́yìn à láìláì àdéjọ báyìí láìláì òun jẹ́ níwà tòun wọn ní bẹ́ẹ̀ nílẹ̀ àkóbáwọn kan ni wọ́n ń gbé ọ̀rọ̀ ìyáláwa Aisha sí tó sì jẹ́ pé rọ́ọ̀nù tó sì jẹ́ pé rọ́ọ̀nù láìláì lọ́wọ́ tó sì jẹ́ ikú irọ́ oníkálukú ní ìgbà tó ẹ̀gbọ́n tó ìyẹn lọ wájà yìí àwọn sọkún láti alẹ́ tẹ̀ mọ́ ẹ̀. ìní àfẹ́kù ìgbàjà sábà yẹ kó tó àwọn ọmọdé ọ̀sùn ìlà ìjọba àṣọra. mo kàn ní inú ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ mo kàn ní pé ojú àgbẹ̀ ní oṣù ní ti máa ń tó bá wọlé mo kàn yíwò ẹ̀ mọ́ ìyẹn kan wọlé. sọlá wà á yẹ kó ìfà kí wọn náà dáhùn tó dìgbà ní a nǹkan kan ṣẹlẹ̀. kí n tó gbọ́ pé àbáwọn ìṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ fún ẹni tó gbé ìyá ńlá wa aṣa dání sọ fún ọdún ní wàá pa ìlú wọ́n lọ sọ́gun wọn bọ̀ ni ìyẹn náà wọ́n aṣọ ọdún ọba àná wọ́n yá ẹ̀gbà ọ̀run lọ́dọ̀ ẹ̀gbà ọ̀run náà wọ́n wá yá ẹ̀gbà ọ̀run yìí wọ́n wọ igbó lọ pé káwọn lọ ìgbọ̀nsẹ̀ wọ́n wá ti jà sí ẹ̀gbà ọ̀run yìí wọ́n wà jáde wọn ò ní wọ́n á ah, ní wọ́n wà ànábìyàn nàìjíríà lọ́nà àwọn wà wọ́n wà wà lọ. àwọn wà tó dojú ẹ̀rọ rẹ̀ kí wọ́n ti dé wọn lọ. yálà wáyé ṣe àsọ pé yìí á nà ní sára ẹ̀ pọ̀ ní ọmọ ìlú tó ń táwọn obìnrin jọ náà àìjẹun pọ̀ àìtóbi àìrẹ́rán lára òun mọ̀ tó lè dúró àwùdá ìṣù. fọ̀kóso sáwùfà yẹn ti dojú náà. wọ́n dojú ka tí wọ́n ti gbé ìdílé wọn padà wá bá mi ìyàwó àná ó ṣẹ̀ṣẹ̀ di ọdún kan àwọn ẹ̀rọ báàlì tí àyà ìjáàbù sọ̀kalẹ̀ táwọn mùsùlùmí fẹ́ dojú ìgbòjú tó ń mú ọ lára lágbó ìlú òòrùn tó fi ní ìlú jẹ ìsìlámù ni o ìsìlámù ni o gbogbo tó bá bá ọ tó fi dá ìgbà sí ọlọ́kàn lọ́wọ́ tó fi tẹ́ra rẹ o hàlà nínú lọ ẹ̀sìn ọlọ́run bá ní o nítorí pé ọdún kan àwọn àwàdà yìí tọ́lọ̀ sọ ayé àbójú kalẹ̀ fún gbogbo onígbàgbọ́ òdodo lóbìnrin àwọn ìyàwó àmẹ́rin ọ̀wálà àti gbogbo onígbàgbọ́ òdodo lóbìnrin kíkó kí wọ́n da ìbòjú wọn bójú àyàfi fún àwọn èèyàn kọ̀ọ̀kan báyìí báyìí báyìí kan ní wọ́n lájà sí nìyẹn láti ìlọ èèyàn mélòó ni ewé ilé yìí nínú ìjọsìn rẹ̀ ló ti bá ẹ̀sìn rẹ̀ lé ní pé àbáwọ̀ ọ̀sẹ̀ ní ìyẹn àwọn gbọ́dọ̀ máa rí báyìí wọn gbọ́dọ̀ pé àwọn ìjókòó lọ́jọ́ pé àwọn kan máa kàn kàn kalẹ̀ káwá jẹ́ ilé ìṣó bu ayé àtàwọn ọmọ bu ọ̀sùn máa mú fìdí ìdí mi rẹ̀ bá wọn. níbi ìwọ́dọ̀ ìkọ́ onígbà tó ti lọ́dọ̀ wọn bá lọ. Hmm. níbi ìwọ́dọ̀ kò sí ní ìròyìn ìrìnà ụtọ ìlànà ìlú ọ̀tọ̀ tẹ́kẹ̀ ọmọ ẹ̀mí ìròyìn wọn sọ pé yìí ti sọ́lọ́ ti pa ara rẹ̀ fún ìròyìn ìròyìn ìlànà ìlú ọ̀tọ̀ àwọn ìrìnà wù náà àwọn ń mú ọlọ́run bá dúró sí ìfẹ́ wa ìtọ́ máa ta àwọn nínú ipò tó ń náwà sánà ọkùnrin yìí bí òun máa ń rìn lẹ́yìn díẹ̀ díẹ̀ bóyá yóò rí kàkà tó bá wọn kò ní kà ló wá rí àbá wọn ní àyẹ̀kọ́ lọ́dún ìrìn náwó ìfẹ̀rẹ̀jẹ̀ àlọ́ kò sí tó jí mi ju ìgbà tó sọ pé kí lẹ́bi bá ìwé náà lé ọjọ́ ó ní àṣọ ìlẹ̀ ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú ìyàwó àdáyé tó wà ó sì bọ́ sórí kan kò ó sì dojú kan kan lọ́wọ́ yẹn máa ń tà ní wà máa ń tà ní ìyàwó yẹn ó dà kó bá ń sọ̀rọ̀ àti gbọ́dọ̀ wà ní ìlú. ó ní mo sì jókòó sínú àwọn ọdún tó gbé gbé ìmọ̀ yìí náà. àwọn kan wọn kàn ní mo ti ní ọwọ́ ìṣẹ́ gẹ́gẹ́ bí ìṣesí ti wọn tẹ́lẹ̀ eré ló bẹ́ẹ̀ ní ìdíbi tó fi ṣòfò. eré ní ọkọ̀ ìṣojú fi bẹ̀rẹ̀ nítorí irú tó gbé lórí ìgbèrú tí ó fi ṣòfò òòrùn dúró lórí ìdí tí ó tó fi ṣòfò lọ́dọ̀ náà bí eré bí eré tí ìlú ìlú tó ń gbé ìlú ààrẹ àwọn èèyàn ó kó bà ní tó bá ní sọ̀rọ̀ máa sọ̀rọ̀ àwọn ènìyàn bá ń bá ìwáyé sọ̀rọ̀ Abdullahi bin Ubayi sẹ̀rẹ̀ ẹ bá ń bá sọ̀rọ̀ nínú ìlú ìlú ìfẹ́ àrùn tó kó yàrá bá ń sọ tí ò dá ń parí èyí.

ìpìlẹ̀ ìgbà tí mo sọ fún jù ìgbà táwọn ẹbí sọ fún mi pé ìyá Aisha ìrẹ́ Aisha ó kún tó pẹ̀ fàájì tó bá yẹ fàtó yìí lọ́la tó bá yẹ tó bá lọ́sọ̀rọ̀ lọ́rọ̀ yìí alẹ́ ha yàrá yẹn fún mi tó bá lọ́sọ̀rọ̀ wọn náà ìgbà náà làwọn ẹbí náà sọ fún jù kí ni o ní máa kọ̀ọ̀kọ̀ kò sí ní ẹgbẹ́ ìmọ̀jú mi ẹgbẹ́ kiri ni ẹ̀ ah ní ti tọ́. قل يقال يكن لجوم وما علمت انه سينزل في وتنزل في آية أخرى تتلى في القرآن في كتاب الله إني مطلوب pada suatu kata-kata yang mesti lama kan. Cuba dia lulu, dia lulu sesuai yang ada di sini. Ini mampu mulut itu apa dulu? Yang mutawadu. Hati ini putus di pada sini. Ini apa yang ini pun dia. Orang konsider ìbànújẹ́ ini itu sesuai yang ada di sini bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ń fi àwọn mùsùlùmí fi èyí rẹ̀ tó bá di pé ọ̀tún òrò wọ́n mú níbi ọ̀rọ̀ yá yé wọ́n máa fọ́n jẹ yẹn ni. òun yìí wo ìrun rẹ̀ kì í wo ààrẹ rẹ̀ kì í wo ìjọsìn rẹ̀ gbá. yìí náà kì í sèyàn kékeré àkàwọn òbá yẹn kì í sèyàn kékeré yẹn dáadáa lè ní ẹyẹ rú. ṣé dáadáa lẹ́wà àbú ṣé dáadáa gbọ́dọ̀ mọ́ta àti kó ní ilé ayé ìtàkùn lè bàtà mú. àwọn awa máa fi ànábì ti yẹ̀yẹ́ wọ́n máa fa ànábì ti yẹ̀yẹ́ ó ní onílé ìyàwó yìí ìrìnà lọ́wọ́ lè dúró rí i. ọlọ́run ní wáyé ló lè kó lè hó máa dà sí ilé máa dà náà. ويل لكل همزة لمزة الذي جمع مالا معددة رغم لكل همزة اللمزة قال بعض المفسرين الهمزة واللمزة نفس كم الهمزة أبطل وفاني في يوم مزاني كم تعييب أبونا بعين أو بشيء من الإشارة في عينه sáyẹn ẹ̀rọ ìpamọ́ ní ti pé hmm, ẹnu ìwé ìwé wa ló tó yìí. àwọn náà mọ ẹlòmí wọn ní òun bí dojú pé òun lè dojú mẹ́yàn mọ́lẹ̀ ọmọ òun bá dojú pé wọ́n lè lè kúrò ìlú mọ̀jẹ́ tó yìí mọ̀já. ìfojú mẹ́yàn mọ́lẹ̀ tí wọ́n kà kéré tàbí wọn àwọn àjúmọ̀ ni wọ́n ti nà mọ̀ yàrá yóò dé ìta àmọ́ fojú nípa ìwé kúrò ó kọjá mi lọ́jọ́ tó ń máa lójú ọ̀rọ̀ mi wáyé lè kó lè mú mọ́jà sí mọ́jà. àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo abúni lójú ẹni húmọ́jà abúni lẹ́yìn ẹni lúmọ́jà ẹlẹ́bí ní ọ̀rọ̀ tó ń sọ yìí èyí náà ti ń sọ a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ni ìbàjẹ́ ló fẹ́ sọ wáyé lè kó lè mú mọ́jà sí ويل لكل همزة لمزة آه أكثر من جلاله tọ́rọ̀ bá gbọ́ kí ló ṣe ilé ìlú ṣùpọ̀mọ̀ lọ́nà nínú ìlú wọ̀ ṣùpọ̀mọ̀ àpẹẹrẹ mímọ́ ní kí ni omi ti jù kí ni ti sọ̀rọ̀ kájáyà ìlú fún ìgbẹ́ àpẹẹrẹ mímọ́ ní ànábi ìnáwó àyáwó nínú ìlú ìmọ̀ tí ò ní ju ara yìí mọ́ ni. ẹnì kan bú àbúrò rẹ̀ pé àwọn ah, ó kà mọ́ títí fún gbogbo ṣe ó sọ̀rọ̀ fún ilé sọ̀rọ̀ pé tó gbòòrò bá ibi ní àwọn tó lè pé ìgbọ́n tí ò bá rí ìbínú ọlọ́run àbí pé kí ìgbọ́n kó ìbínú ọlọ́run àti mọ́ ìyá ọkọ̀ gbèsè ìjà òkèrè ló gbé. ìgbọ́n kó ìbínú ọlọ́run àti mọ́ ìyá ọkọ̀ gbèsè kò sọ̀rọ̀ sí òde eré àwọn ilé ìpọ̀ jù àyìn ìsọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. yá ẹ ẹ̀yìn kì í kò ní ìdú kàkà. bí ọ̀nà ọkùnrin náà ó kàn fi burú já ìbúbẹ̀rẹ̀ ni o kò ní ìdú kàkà. ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ti mọ̀ kò sí bẹ́ẹ̀ ti lè sọ ọdún rẹ̀ dájú. báwọn àlejò bá ti wọ́pọ̀ ọ̀dọ́ rẹ̀ lẹ́yìn tí ń dàgbé ó kù lè ju wà ní yóò gbà wọ ọ̀rọ̀ yóò di gbà. Sọ́ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ tí wọ́n. Ọkọ̀ wa wò pé ewu náà fẹ́ jù ní ilé báyìí. Àwọn ẹgbẹ́ tí wọ́n yẹ ìjọ ká nínú ọ̀rọ̀ tí a kọ̀ wẹ́rẹ̀. ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة الله لا بد سبحانه وتعالى apákẹ́kọ̀ọ́ àwọn afárá ní alùpùpù méjì ó jẹ́ aláwọ̀lẹ́ wàhálà ní ìmáàna ni mo bá a yá lọ. ìtumọ̀ ẹ̀ ní pé àwọn ilé máa ń bóyá. àwọn kan wà tá a sọ̀rọ̀ sí yàn lẹ́ẹ̀kan ìbànújẹ́ ló pààyàn gbogbo tí yàn ń ṣe láyé yàn yóò máa ń jọ̀rọ̀ kan sọ fún yàn gbogbo dáadáa tí yàrá yẹn láyé náà na àbùkù tí wọ́n sọ sí kí dáadáa yẹn fún ìjọba wọ́n mọ̀rọ̀ àbùkù tí wọ́n sọ sí. ọmọ lẹ́yìn náà rẹ wọ́n lè parí ìyẹn ní two one wọ́n ní ẹ̀rọ àwọn ọmọdé mi ẹ̀yìn náà dára ní two one. Tí hmm. o ní tó fi fún ọ ní two Òṣìṣẹ́ òṣìṣẹ́ ìlú bá wọn ọmọ tó lọ́pọ̀ náà ló gbà wẹ̀. Àwọn náà yọ ọgbọ gbà wẹ̀. Ó ti fẹnu ba nǹkan ayọ̀ ẹni lẹ́nu bó. Ẹ̀bí ẹ̀rọ ní ìgbésí ìgbésí ìgbésí ìlú ẹ̀mí ní ti à ó ní ìgbésí ti dàrú ọpọlọ rí òpin tó bá yìí. Sárànlá, ọ̀rọ̀ burúkú táwọn ọmọ ń sọ lẹ́yìn yẹn nítorí ẹgbẹ́ tó bá sọ láwọn nínú oúnjẹ ìfáwùtọ̀ kìí tó wá sọ yìí dá wa lára ìlú láti jẹ tọ́wọ́n ti à ń pa àwọn ìyàtọ̀ lọ́pọ̀lọ́ fẹ́ kúrò ẹ̀mọ́ yẹn sí wẹ́ẹ̀ yìí yìí òun àwòrán rẹ̀ báyìí òbí mi ló sọ orú àwọn ọ̀rọ̀ báyìí sọmọ rẹ̀ sọmọ rẹ̀ ò fi fẹ́ jiyàn hmm. yẹ́ẹ̀ ó ti rọra rẹ̀ pé pé màmá mi ti ní òun ò lè sọ ilé tán wọ́n ní ẹnìkan wà nínú àwọn tó jẹ́ one of the greatest scientists ní àwọn tó kọ rẹ̀ báyìí pé ìyẹn tí ìṣúná tó tọ́lọ̀ ọ̀yà rẹ̀ bí pé wọ́n kọ lẹ́tà tuntun báyìí ọpọlọ fún ìyá rẹ̀ pé ọmọ rẹ̀ yìí ọpọlọ rẹ̀ ò gbé wọ́n ní àríwá kan lẹ́tà ní àríwá tó fún pé wọ́n ní orí rẹ̀ ti pé jù pé ojú kíláàsì àwọn fi ọ̀yà rẹ̀ wá kọ ó sì padà di skọ́là yóò fẹ́ níyàwó ẹ̀mí mọ kámánú ìfọ̀ntìmẹ́tì àti tọ́ ọmọ. ọmọ tí wọ́n ń jẹ tọ́ yìí ẹ̀yin lẹ́sọ̀ lè jùlẹ̀ o nílùú lọkùnrin jẹ lọ́gbọ̀rọ̀ gbà lójú ọ̀rọ̀ lọ́jọ́ orí ọ̀rọ̀ kú làǹkọ̀ lọ́gbọ̀rọ̀ gbà ọlọ́run ẹni tó kọ̀kọ́ kú fún ọ̀rọ̀ kú lọ́wọ́ wọ ọ̀pọ̀lọpọ̀ ilé. wọ́n ní akérèdé tó fi jẹ́ wípé àwọn ọkùnrin àwọn ọkọ wọn sábà kú sábìyàwó ọ̀jọ̀gbọ́n kan dáhùn pé torí fáwọn àwọn òníyàwó ìtàn káwọn ìyàwó wa náà níyàwó. ìyẹn ni mo gbé dáadáa bọ̀ níta wà wá ẹ̀kọ́ ní very high spirit ìyàwó rẹ̀ mọ̀rọ̀ kan tó sọ tó fi dàgbà rẹ̀. inú mi ti bàjẹ́ mo ṣàgbá fún ilé mi. ọmọ èèyàn ọ̀rọ̀ òun èèyàn máa ń sọ fún even as a teacher yìí ṣe pé tó máa sọ fún ọmọ tó mú ayé wọn fẹ́ bàjẹ́ tán dọ̀rọ̀ ọ̀rọ̀ pé a kódà láì láì lọ́la nínú oníwé táwọn ẹ apply fún àwọn iṣẹ́ kan tí a fẹ́ apply rẹ̀ wọ́n gbà ní o àmọ́ tí wọ́n sọ sókè ààrẹ ní a ilé iṣẹ́ ìgbà wọn pọ̀ nílé. wọn kọ́ ilé láti ẹgbàá lọ́nà yẹn o ó but unfortunately yóò jẹ gẹ́gẹ́ to sí ẹ̀ gbogbo ìlú ọ̀rọ̀ sí ẹwà kan. We appreciate your effort. Appreciation. We have applied for this post in our. We see that unfortunately, you don't We have tried to move on with another candidate who have more, more, more income. We hope that in the future, based on your àwọn sì sọ̀rọ̀ tẹ́gbọ̀n ọgbẹ́ àmì òyìn bẹ́ ẹlòmíì sọ̀rọ̀ míì fún wa ẹ̀ ní tí wọ́n sọ pé ìyàwó bẹ̀ ẹni tí ò bá wá ní self confidence very great self esteem to lè to bring that out of that to paralyze it mélòó mélòó títà kò kò bá yẹ wọn jẹ bẹ́ẹ̀ ẹ mọ́jà máa ń yẹ ẹdínlẹ́sìn o èyí ọmọ ilé ìwé ògbọ́n kankan èyí wọn sọ fún ọmọ rẹ pé òun tí ẹgbẹ́ kẹta ń gbé ẹyí a ọpọlọ rẹ bí ọpọlọ ayán ọmọ wa máa di pé ó ké àwọn ju ayán lọ oúnjẹ tó tíráì pé ayán ò lè ló fẹ́ tọ̀ mí tọ̀ mí alẹ́ tó bí ayán ni lẹ́wù tó wá tó ṣe máa rí nìyẹn nínú hadithi umuzare ẹjọ́ tí umuzare sọ pé àwùzare sọ fún àwọn ó ní fàbàjá àní fàbàjá àti ìlẹ́yìn àná ó fún mi ní confidence tí mo fi dé ní ìlànà àwọn obìnrin. ìdáhù àkúlù wà lá ọkọ̀ bà tí n bá sọ̀rọ̀ báyìí òní sọ pé ó pọ́nú nínú nínú lọ́rọ̀ tọ́jú ní sọ sí kò ní kò ní ọ̀rọ̀ ayẹ̀ díẹ̀ ọdún mìíràn máa ń yẹ ẹ̀ ní ọ̀rọ̀ ayẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ pé but ẹ rí i pé náà bẹ́ẹ̀ sì àpòròtò ẹ̀ yóò padà san tí ó wò láàká yìí tí ó ràn yín lọ́wọ́ níbi ìjà jọ kàn fún yín kó tó wá mọ̀ pé mo gbọ̀lẹ́ mọ́ nǹkan sí ìkọ́sí tí wọ́n ń ṣàwọn ni pé wọ́n ní sùúrù púpọ̀ látara emotion tó wá fẹ́ràn nǹkan báwọn náà ni tó wá kó ìlà nǹkan ìtàgé náà ni ọkùnrin ló ń lé torí ẹ̀ lọ́wọ́ sọ pé tọ̀ láti gbọ́dọ̀ sí lọ́wọ́ obìnrin yóò ti lo gbogbo ẹ̀ wọ́n lọ sípò alágbàáni jẹ lọ́wọ́ obìnrin bíi tílíọ̀nù jẹ lọ́wọ́ fún àtàkùn ẹ̀ pàtàkì wà lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ bá gbà padà three hundred ó lè lu gbẹ láàrin ṣùkan tó fẹ́ tán ti àbú kò sí kó ń lè àmì ìlú lọ́ba ni ó kọ́ ni. ẹ̀yin náà wọ́n pé à ah, ó kọ̀ mí wọ́n pé kò ní kò kò ní kẹ̀kẹ́ ẹgbẹ́ bàálù ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ ẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ẹ̀. ó wà ní mo ro oúnjẹ sí ọ̀nà tó ń kí mi mẹ́sàn-án mẹ́wàá lánàá lánàá ìrẹ́ owó kan tí ìta gbogbo wà ní òun ilé ẹ̀rọ tó dẹ̀kọ́ sọ́sì ní àwọn aráàlú ìjọ ó dá mú gbà ń padà kọ́lọ̀ wọn fi tọ̀ láti sọ́wọ́ rú mi ṣé gbogbo àwọn ta ní àwọn ayékáyé ìgbà tí àwọn abínú tí wà ní oṣù kan ẹ wò dáadáa ibi kò tètè gbé kọ́ níbi bẹ̀rẹ̀ mi ò mọ̀ pé ń pè mí ẹni tí ń pè látẹ̀kan pé ní ìgbà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo yẹn farabalẹ̀ wọ́rọ̀ bá kan ẹ̀rọ mú sí pariwo báyà nílẹ̀ so fi kúlè mọ̀rọ̀ sí ìlàtánà sí àrùn ìhàlà tó bá ti wà ní rúpò yìí kí n tó lè sọ sí ànáyé ní sallallahu alaihi wasallam fa innahunna khuliqna min bil'ah فإن أعوج الدلع أعلى وقال ابن حجر السلام لسامها ìdúró ti dáhùn ibi tó wọ ní pẹ̀lú báyìí ẹjọ́ yọ ibi tó wá wọjú yẹn lára yẹn òun ni ibi tó ó ga jù lára rẹ̀ ibẹ̀ yẹn sì ni ahọ́n yẹn gẹ́gẹ́ bí ibùdó àti àgbàlá ti di ahọ́n rẹ̀ gbàgbé gbogbo tó bẹ̀rẹ̀ bàbá yẹn sọ báyìí ẹgbẹ́ torí ẹ̀ka fún àyẹ̀kọ́ bàjẹ́ gbàgbé ibi tó bá ti fẹnu sọ báyìí òun lè fẹ́ kọ̀ǹsídà ẹ̀ kọ́ báyìí níbẹ̀ tẹ̀lé ẹ̀kọ́ kódà ẹ̀ kọ́ yóò fi délé wọn ẹ̀kọ́ ni wọ́n ní ìdí kí n kọ lẹ́tà sílẹ̀ pé mo kọ́ sí ẹ̀ lẹ́tà yìí ṣáṣẹ́ ní kí n fẹ́ ní sọ. torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí wọ́n fẹ́ sùn wọ́n máa fẹ́ gbọ́rọ̀ àyèmọ́yé ìgbà tó tẹ̀lé àwọn obìnrin ní ògbẹ́jọ kan wọ́n bá mi. nípìnlẹ̀ tí wọ́n ti lẹ́sìn rẹ̀ tó wá gbé àwọn ọkùnrin kíkè ni àmì ìgbà tó kọ́ bá dé ilé takó iná lọ́pọ̀ ọ̀rọ̀ sọ tẹ́gbọ̀n ògbé kàlọ́ sọ̀rọ̀ wọ́n ti gbá torí wípé a fall for woman emotion ẹ̀ kí ló dé tó bẹ̀rẹ̀ ìgbìmọ̀ yarí wọ́n bàbá rẹ̀ fẹ́ tó ń fẹ́ náà ẹ̀mọ́jọ́ náà ni. lẹ́bẹ̀ẹ́ pé ìṣòro pa bàbá rẹ̀ sì rí nǹkan ní tòun rí. ẹ ó kàn án fò sí rí ni lórí ibi ni wọ́n ní àwọn ti wá sí sí. ó ní wàá wà ní rẹ́mẹ́sẹ̀t. àbí ìrọ̀lọ́ mi ló. jẹ̀máà. أتحسبونه هينا وهو وتحسبونه هينا وهو عند الله عظيم nǹkan kékeré la rò pé kákan búyàn ó lọ ẹ bu ẹlòmíì yóò sì lose confidence rẹ yóò fẹ́ sọ̀rọ̀ ayé mọ jáàpá rẹ ṣé mo sì lọ́pọlọ báyìí. àwọn èèyàn tọ́lọ̀ ń kẹ́ pẹ̀lú pé mi ò lè ìwà you can never be standard I will judge myself abada who are you. ọlọ́run kẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ tó bá sọ lóògbé ìròyìn ṣe standard máa fi jọjà rà á ń tàbáṣà èèyàn ni ọ alimami muzani rahimahullah mama wọn kánà tàlímatan shafi'iyatan faqiha alamada ni wọn ṣàfi faqih ni mama wọn. wọn wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbúrò àdọgba mama wọn tó jẹ́ eh, alimami tọhawi tọhawi. Muhammad bin Jafar Tahawi wọ́n tẹ̀kọ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n àdábùrù bàbá wọn tó jẹ́ ṣàfihàn ṣàfihàn náà dẹ̀lẹ́ àwọn ṣàfihàn àtàwọn ànàfíà tó ń jàǹgbà mi. ọ̀wọ́n ni ó dáa wọ́n akọ́ ṣàfihàn ìfún wọn kọ́ wọn. inú ọ̀tọ̀ háwùlù wa gbọ́ yé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bàbá sọ ọkùnrin. Mama, rẹ̀ yàrá ọ̀nkùn tiẹ̀ àbúrò màmá rẹ̀ àbúrò màmá rẹ̀ ó ní máa já àmì kàkà irun wíwọ yóò yẹ sórí rẹ̀ náà. àbá mi sọ yẹn o olùdó fún àbá yìí ti sọ máa já àmì kàkà yìí ìmọ̀mọ̀ tó hárúta sọ lẹ́yìn ayé màá ju ọ̀nkùn rẹ̀ tó ṣe pé fún ó ní ó wá wá sí mi lọ́kàn pé màá sì dájú ẹsẹ̀ rẹ̀ lọ ó sì yẹ kí wọ́n náà sọ fún ẹ tó ṣe pé fún ìgbà náà let me tell you everybody nobody is hard in your mind pushing you to success mm. is hard? find is calm in your mind ìkàkà báwọn àti fi bu ọrí ìbàjẹ́ kan ìyẹpẹrẹ kan ló ti bá òbí rẹ rí let that push you to success tó wá fẹ́ sùn sọ pé ah ìyẹpẹrẹ tó bá mọ̀ mi èmi ò tún ní gbà ní lágbára ọlọ́pàá ní to push you to success ọkàn ní gbọ́dọ̀ balẹ̀ tán kó wọ́n lè ṣe nǹkan láti ha fún kí o pé you have to do. Èsì máa ti bọ̀ yá, a kàn fi mọ́nì sí i. If it is halal, just do it. Ìdí ìmọ̀ ìjọba àwọn ọkùnrin wọn. Nítorí phrase máa ti very important. Wọ́n kàn fi ìmọ̀nì sílẹ̀. If it is halal, just do it máa wò pé táwọn èèyàn gbọ́dọ̀ táwọn èèyàn ń sọ nípa èèyàn tí wọ́n bá jókòó sí ìyẹn èyí sóyè ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn nǹkan wọn. torí pé ó ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ti gbé gbogbo àwọn tí wọ́n pẹ̀lú pẹ̀lú pẹ́ńdẹ́lù kan nǹkan dáadáa ó sì lọ pẹ́ńdẹ́lù ẹ̀ wọ́n ní lágbájá ọmọ gbó wọ́n rọrùn èèyàn pẹ̀lú pẹ̀lú náà wọlé nù ẹ̀dùn. níbi ìjọra wọn the same person ẹnìkan ẹnìyẹn ni mọ̀ ẹnu ẹ̀dùn ازديايا مالك ازديايا الكلمة لا إله إلا الله ويل لكل همزة لمزة نعم ويل لكل نعم الذي جمع مالا وعدده alìhùmọ̀zá tó bá jẹ́ mọ̀bálágbò àjẹ́ wípé káwọn yẹn sáfọ yìí o káwọn yẹn kakọ́ àti gbogbo ẹni tí ń rìn lànà wọn wọ́n ti hùmọ̀zá sí abúlélójú ẹni lùmọ̀zá sí abúlélẹ́yìn ẹni. àwọn kan tún sí ànàmá gbogbo àwọn tí wọ́n gbọ́rọ̀ sí láàrin àwọn èèyàn àlùmọ̀ṣàkùn bẹ́yìn náà sì lè fàdé bẹ́yìn àlàhìbá kó tú àwọn èèyàn ká àwọn tó fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ ó ní ayẹyẹ ah, mọ̀ pé sọ báyìí pa yín ni kò sì gbé fún kọ́kànlẹ́ ní mọ́bàlẹ̀ wọn pa yín ẹ̀rọ á tí ẹni bẹ́ẹ̀ ló ń sọ báyìí pa mí. ọlọ́run wá ṣẹ́bi lé wọn subhanahu wa ta'ala. ibi yìí ibi tó kárí wọn ni o kì í ṣe sí níka o ila yawmil hisab torí pé ọlọ́run ọba tó sọ fún wọn wípé alladhi jama'a malan wa addada kí ló tó fi jẹ́ alladhi jama'a malan wa addada. súrà كما قال الإمام الطبري وغيره أن هذه السورة سورة مكية باتفاق بالجامعة فعلوا جايت مكاني قبل الهجرة لله بس سورة يكالي قبل الهجرة لله بس سورة يكالي مكية بماذا باتفاق مكية يعني أصدقاء كان سوري àwọn tí wọ́n sọ̀kalẹ̀ fún òní àpẹẹrẹ àwọn al-Mughira bin Shu'ba àtàkùnlá al-Mughira bin al-Walid bin al-Mughira al-Walid bin al-Mughira òní àwọn tí wọ́n sọ̀kalẹ̀ fún al-Makhzumi bin Khalaf Ubay bin Khalaf Jamil bin Mu'ammar Jamil bin Ma'mar bin Bani Jamh Jamil yìí bin Ma'mar yìí Ah, Abu Tahir nínú tíra wọn yàní Muhammad Tahir nínú ah, At-Tanwir wọ́n ní òun tiẹ̀ tún padà gba Islam wọ́n ní wàhálà aslama yawm al-fath wa shahida Hunayna ó ti padà di mùsùlùmí ó rí pa wọn ó túnmọ̀ sí pé àwọn èèyàn kan àtẹ́jọ ti bàjẹ́ táwọn ó padà lọ túbá lẹ́yìn àwọn ó túbá ìyà yóò sì mọ̀ jẹ́wọ́ ṣùgbọ́n alhumaza àwọn kan ní òun ni abúnilẹ́yìn ẹni nígbàtí alhumaza jẹ́ abúni lójú ẹni gẹ́gẹ́ bí kọ̀tádà ṣe sọ òun tó yí padà pé abúnilẹ́yìn ẹni àti abúni lójú ẹni òun ni. so fún ilé wọn ni ó wá gbogbo ìtumọ̀ rẹ̀ kàmọ́kọ́lá al-Shawkani òní alhiji ìyẹpẹrẹ ọlọ́run ní kí ìyẹpẹrẹ máa bá gbogbo èèyàn bẹ́ẹ̀ ẹjá gbìyànjú ẹjá gbìyànjú ká mọ́ wà ní àwọn qabil awla kán lọ́mọ́ káwà kún wọn alladhi jama'a malahu addada kí ni ìtumọ̀ jama'a malahu addada ìtumọ̀ ẹni wípé òun rò pé ń sọ fáwọn ọmọ rẹ̀ pé à ń tafẹ́ sílẹ̀ fún yìí ìyàwó ló jẹ́ yìí ìyàwó ló jẹ́ mímọ̀ yóò wá ka gbogbo dúkìá oríṣiríṣi tó fẹ́ fílẹ̀ fáwọn ọmọ rẹ̀ òun wípé dúkìá yẹn lè làwọn nù ìyá ọlọ alẹ́bí ìjàmà àmàlẹ́hu wà á dàdà yẹn ni bàdà àyà ọdúnrú ni wọ́n fẹ́ sí i yìí sọ fáwọn tó jogun rẹ̀ pé a ẹ má wọ́ọ̀rì láì bá wọn dákàlọ́ láì bá wọn ṣètò bóò ni wọ́n ti rí àìsí àmà àlẹ́rì ìjàmà àmàláhù wà á dẹ̀rẹ̀ náà. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده irú wọn máa rò wípé ah, a táà bá ti nírú owó báyìí bí ènìyàn ti jẹ wa kí lọ́wọ́ wa òtó nílẹ̀ kí lọ́wọ́ wa òtó nílẹ̀ iṣẹ́ máa fi wà ó ní kó máa ti àwọn èèyàn mọ́lẹ̀ káàkiri likasrati malihi wa likasrati ma indahu min al-amwal al-imam Shawkani sọ pé ya'mal عمل من يظن أن ماله يتركه حيا مخلدا لا يموت ó rò pé owó òun yóò yóò fà á tó yẹ pé à kí ni tóun bá fẹ́ tóun bá sáìsàn báyìí wọ́n lè náwó síra o ẹ kò sí bó ti lè náwó tó owó èèyàn ní padà wúlò máa ń jọ kan náà ni kò sí bó ti lè náà tó owó kàn jẹ́ pé láwọn àkókò báyìí kí ló fowó rìn ìrìn àṣáájú ni wọ́n kàn kú iṣẹ́ rẹ̀ nìkan kò sí bó ti lè lóhùn tó pé àbọ̀ ń lọ sípò àwọn ní à ó lè rògùn báyìí fún ara wọn ó lè ṣe gbá báyìí fún ara wọn ó lè ṣàwọ́ fún ara wọn bí òṣù náà ṣe rí hátà yẹ̀kú nà mọ́ra títí bí hátà yẹ̀ pàlùmọ́ọ̀t. torí ẹ̀ ni wọ́n pé yá máa ń bèèrè bẹ́ẹ̀ ní àwùjọ àgbọ́lé kọ́dígbọ́rọ̀ òhun tí òrò àmàlẹ́ wàhálà ń yà záré. في غفلة حتى دنا منه الأجل أي موت يا في بغتة والقبر صندوق الأمل اصبر على أحوالها لا موت إلا بهذا yá máa ń lè dé ní àwọn ṣàbọ̀lì ìwọ tó jẹ́ pé gbogbo tiẹ̀ láyé ó tún ti ń fojúro bó ṣe dálé epo kanlẹ̀ onílé iṣẹ́ kan owó bí ó ṣe di méjì oní méjì owó bí ó ṣe di mẹ́ta gbogbo tọ́lọ̀ fún ọkọ̀ tó ọrí àti kó ṣe mọ́ àbó márùn kí yá máa ń lè dé ní àwọn ṣàbọ̀lì ibi iṣẹ́ rẹ̀ méjì ò tètè dé jímọ̀ látà tó parí òun bá ò bá kútùbà yìí láyé rẹ̀ ya man da idun ni ya usha gol jini sa e, awa ewa belon ya man da idun ni ya usha gol ọdí gọ́ọ̀rọ̀ wòótù wọ́n wá ń sì wọ́n jẹ́ kí a máa mọ́sálásí àwọn tí a máa nìyẹn ojú kí hùn bàbá àdínú ìwà mọ́sálásí ó wà ní kí ọba ti fún wọn lórí wọ́n fi ń ṣe ìtọ́ قد ضره رسولنا ولم نزل في فضلته أخذنا Ẹ̀mú wa lámì àjọ àìsí ìjọba bí ìjọ kan máa ti ń ṣe ìnáwó kan wọ́n wá ń tì ọ́ pé à olójú wọn tó lẹ́kọ̀ọ́ ẹni jẹ. Olóòrò alé fáwọn ọ̀sẹ̀ kan, gbogbo oríkì tí wọ́n tì ọ yẹn yóò wá dùn mọ́ pé ìwà mọ́sáájú. ولم يزل في غفلتي حتى جانا منه الأجل owó ajé báyẹn àti fọ́ọ̀tì lọ́lọ́ ti sílẹ̀ pẹ̀lú fún ọ. kò lè dé wà lámì àjá sí ìjọba sí hàtà dáná nínú ọ̀rọ̀ àjá òṣèlú ọ̀rọ̀ forty five àti gbọ́dọ̀ ìdíje forty five náà sọ fún ọ kó ní

pé o bá ilé ní ọmọ tó wọ yunifásitì wọ́n ti ṣe ayé àìdáwọn ní kó máa fi àkùrẹ́ kọjá. wà á ní àmì àzàrí sí lọ́la sí àṣàdáná nígbòlá ìyá. ìjọ tó bá ilé ní ọmọ náà ọkọ ayé ilé wọ́n ti yọ̀wọ́ sẹ́yìn máa múra àlè kí á máa kalẹ̀ wà á ní àzàrí sí nígbà wo la ti àtàdá náà nínú àjà ìjọ tó wá ti dá ọ débi tó wọ́n náà sọ pé ẹnjìníà ti wà nú àwọn ọmọ rẹ wọn kò ní múra wà láyé àjà rẹ. àtàdá náà nínú àjà nítorí ọmọ ti gbára rẹ pé à mẹ́tíkù dọ́kítọ̀ wà ní ọmọ mi sọ pé ọdún méje yóò fi kà á tó bá ti ba bẹ́ẹ̀ mọ́jọ ń bọ̀ níbi ayò mọ́mọ́ wo bọ́ọ̀lù má wà lámì àzà ẹ̀ẹ́dẹ̀ àtàdá náà nínú onítorí pé ayé máa ó tó yá sí ìdádọ́ta àtàwọn wà nípa múlù dúró àmẹ́rẹ́ ìlera àrùn àwa nìyà lánàá òkà nínú láàbùrù àjẹl iṣẹ́ náà ló wá iṣẹ́ ló wá tó fi Amẹ́ríkà wọ́n pè ní òtútù ìkíjàmá iṣẹ́ ló wá tó fi UK òun yí nínú òtútù ìkíjímà iṣẹ́ ló wá tó fi lọ ó ń lọ káàkiri ọjà ọjà owó ń pọ̀ mo sọ fún ọ pé tí wọ́n náwó ra ẹ̀. àìmọ̀ ó sì yá tí bàbá bàtà ń والقبر صندوق الأمل اصبر على أحيانها لا موت إلا بالأجل كما قال كتير من في الأمورة أقواني آه إسلام الله عبد الله أستاذ حي tó bá ń pín owó yìí àtàtàkì rẹ̀ pa ọ̀ tó dúpọ̀ bá wá pín yẹn tó bá ń pín owó yìí tó bá ìwàkúwà ní bàwà àlímọ̀ ó tó ìyà ní ìgbàgbọ́ta àwọn wálé pọ̀lú Gbogbo tó ló ṣe pátápátá, wàláì àjíbìtì, lè máa ń ayọ́kọ́ náà ìmọ̀wúta, ń mọ̀ yẹ̀dẹ̀ hákùn ó ti ní ìmọ̀fẹ́ tó mọ̀ wípé òun ò lásìkò kò lásìkò láyé kò sì ní nǹkan kan tí ń fílẹ̀ fún ara rẹ̀ gbogbo áyáyé iye ayé ìran àwọn ọmọ rẹ̀ lọ́nà. ó sì lo òkò mọ́sáàsì tó ń kú ó lo òkò ní iṣẹ́ tó ń kú kò gbé kànga síbi kànga tó wà láyé lẹ́yìn àwọn ọmọ owó ti àwọn ọmọ wà fún wọn tán owó òní tó. ẹgbẹ́ àwọn kan bọ́ọ̀lù bọ́ọ̀lù wà ọ̀rọ̀ ni àjẹ́bí alábùkún olórin nílé àwọn tẹ́ ẹ̀kọ́ lẹ́sìn ẹ̀gbọ́n tí káàkiri ní ọba tí náà wọ́n náà fi ṣe ààrẹ máa bú lámàlẹ̀ ní àdọ́ àṣẹ ààbòrán àmàtí alára ọdún mi ni ṣílọ ṣílọ máa lọ ṣílọ lọ alára ọdún mi ni ìrìnà lọ́rọ̀ kọ̀rọ̀ ọ̀bùwa àyábú màtà ọkọ́jà àṣẹṣẹ tó kọ̀rọ̀ àmàbí alára ọdún mi ni ìrìnà lọ́rọ̀ ọ̀bùwa A. ماذا قال مثلا رأيت رأيت خراب البيت ثم رأيت خراب البيت من فصلته امم ولا جنتوا wọ́n máa wá kíni kó lè bìyà ìkọ̀rọ̀ bùa. wọ́n máa wá kíni kó lè bìyà ìkọ̀rọ̀ bùa. kọ̀bátì náà wò náà ti rí ìyá ayé náà fún àdéhùn. mo rí i pé inú kan máa ń jáde lórí mi. ń parí mọ́. ṣùgbọ́n báwo wọn sọ pé àwọn oníyìn tẹ̀ jáde àdàmọ́ ní sàn ni o. àwọn oníyìn tẹ̀ jáde àdàmọ́. ìyẹn lọ nìyẹn. الذي جمع ماله يحسب أن ماله رأيت خرا بل أمور من حاضر وتوجه في لدي èròmú tó yẹ ní pàdùkẹ̀rẹ̀ ní sọfá òní àyà búmà ta ẹ̀yìn Bọ̀dé àṣàṣà. Ọkọ̀ àmà tí tẹ̀síwá lọ wù níbi párípẹ̀ mi báyìí. Alárọ̀gùn mi ni èmi kọ́ ní ẹwà ọ́. Ìrìnà tọ́rọ̀ wa. Àwọn ẹ̀rí kó ti pẹ́ kò sí èèyàn bẹ̀rẹ̀ rẹ̀ fi délẹ̀. Rọ̀áìtì sọ̀rọ̀ Ilé ta bá ti rí ìrẹ̀ onílẹ̀ ti ilé tàbá ti rí ìrẹ̀ àmì ní tó lè nàìjíríà orú àánà àmà àìsà wọn bàbá ma àlà àrùrú tọ́lá ìrù ṣe ìdè lẹ́yìn ta yóò fún ní ìdọ́ ọgbọ̀ ẹlòmíwà ní bàbá ń jẹ́rẹ̀ lòun pé sáré ó dáná yóò àrọ̀ ọmọ ìgbìyànjú kan fún gbogbo rẹ̀ Ọlá inú ìṣẹ̀ ìgbẹ̀ lẹ́yìn ta yóò rí ní ṣùgbọ́ ọ̀bọ̀ àánà àmà àìṣàn bàbá máa ń là áàrìbí. Ẹ dákun ìgbádùn olówó àlẹ́ ayé máa ń jà sọ́sọ́ fún yẹn pé yóò lè Ọwá inú فلا هم شيء ليس يغني حجابها irun tuntun tó ń kún ta yìí tó wá sọ di yóò lọ di wine òun náà sọ di blue ẹ egbò rẹ náà ń bà lọ òun kò ní blend tó mọ ju tẹ́lẹ̀ wọn ni èyàn ó ti bá tó bá ti fẹ́rẹ̀ wúra rí tí ń kákò ọ̀la ìwé iṣẹ́ ìdẹ́ lẹ́yìn ìṣàyẹ̀ lẹ́yìn ìṣòro náà ولا يغشي ليس يغني خبرا من وضع بشعره تنغص من أيامه مستقابها تنغص من أيامه مستقابها. Nígbà tí bàbá tó kópa ń kékeré tẹ́lẹ̀ ní nàìjíríà òun ó ti change color rẹ̀ sí rainbow tó wá ti wá ń dàgbà títí wá dé pupa yẹn wà máa jáde padà wọ́n wà ní ah, pupa wá bẹ̀rẹ̀ sí jáde báyìí wọ́n tán ní o tó wá sí ilé ẹ̀kọ́ wọn ní pupa yìí ń jáde ó lọ ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ká mọ̀ rò wípé alimami ṣọ̀ká ní yáhà sàbù ìyẹ̀rì yáhà màlù amàlà màlù yàgbọ́nù ànàmàláhù ń ṣe bí ẹni tó rò pé owó ò ní ìjọkùn máa bẹ̀ àìmọye olówó tó kàn dákẹ́fẹ́ títì tó kàn dákẹ́fẹ́ títì bí kí wọ́n fi owó rẹ̀ ra nǹkan kan fúnra rẹ̀ kí wọ́n tó pín ra nǹkan kan pé kì ní yìí fẹ́ lágbára ọlọ́run ó mọ̀ ká fún mi bẹ́ẹ̀ lọ́mọ bá ṣe nǹkan kan ọlọ́run yẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan kì ní yìí sọ́dà kan tó ń járíyà ní kéyìí náà ó yẹ kí gbogbo àníká ní mẹ̀sùrú ìlúmọ̀ a lifetime project ìtumọ̀ tí èsì kìíní ìtọ́dọ̀ ọlọ́run tí n tí òbí bí parí ìwé bẹ́ẹ̀ ni ara rẹ̀ ní kó sponsor yẹn lè ké ọlọ́run di oríyàn gidi mú o à tí wàá lọ mú orú tí alápàtà tí wọn pé khasaratu khasaratu òfò gbà tí wọn bá lọ mú alápàtà so ara rẹ̀ ni ara rẹ̀ ni kó ra mú táàb fún àwọn ọmọ tí ń ha Qur'an ara rẹ̀ ni kó náà dá ibi tí wọ́n ti ń ha Qur'an nílẹ̀ kò dálẹ̀ ara rẹ̀ ni wọ́n máa ha Qur'an ara rẹ̀ ní kó kọ́ àti kó orin sí kọ́ mọ́ṣáláṣí lọ́kọ́ náà wà ní àwọn ìmọ̀ràn wọ́n náà kópa ń ló bá ní kódà kó ti blọ́ọ̀kù kan ìwọ náà rí kódà wọ́n yẹ pé wọ́n kàn yí kan ìwọ náà wá kàn pé ah, èmi náà èmi bá ń kan bí ìwọ náà rí kàkà ṣe ń bẹ̀. ọlọ́mọdé ọ̀rọ̀ wa rújà máa ọlọ́mọdé ọ̀rọ̀ wa rú yá sábà ń nàmà náà sọ ẹgbẹ́ tó ń bu ara ká ní lọ́kàn bá ti jókòó yìí bá ti sọ tó wá sí òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè òkè bẹ́ẹ̀ ni ohun tó lè ṣe kódà ní fẹ́ǹ tó ló ti ní ìsinmi tó nà wáyé ní ìṣẹ́ òkùnkùn ní bàdà ìkọ̀ ọlọ́run ṣe náà fún wa. ìjà tó ti lè ní àrùn ìrìn àjò wa ṣẹ̀ṣẹ̀ dé ìfẹ́ táwíìsì mọ́jú tẹ̀lé wáyé ọ̀nàṣọ́ pẹ̀lú àjọyọ̀. ní ìsìn láì sàárà ọlọ́run ṣẹlẹ̀ ọ lọ́la àbọ̀ tàbí wọ́n sọ àwọn fẹ̀sí wọn àbúrò ọ̀la Tolong bantu semua. اللهم تقبل منا انك انت الدعاء وتب علينا انك انت التواب الرحيم اللهم اجعلنا مؤمنين لك ومن ذريتنا امه لك مسلمه وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته